nítorí tí wọ́n tàpá sófin ìmọ́tótó èèyàn ogójì rẹ́wọ̀n he ní kwara ọjọ́ etí fúráìdée ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2024 yìí ní kóòtù májísrèètì kan nílùú ìlọrin nípínlẹ̀ kwara sọ pé kí àwọn èèyàn ogójì kan tí wọ́n jẹ́ ọkùnrin àti obìnrin lọ́ọ́ fi ẹ̀wọ̀n oṣù mẹ́ta mẹ́ta jura ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n tàpá sófin ìmọ́tótó àyíká kọmíṣánná iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ìgbèríko ń Kwara Nafisat Bugey ló wá àwọn ogójì èèyàn náà lọ síwájú onídàájọ́ Saidu Abdulkareem lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ yìí tí wọ́n sì ṣàlàyé pé ọjọ́ ìṣẹ́gun túsìdeè lọ́wọ́ tẹ̀ wọ́n lù Ìlọrin ìpínlẹ̀ náà níbi tí wọ́n ti ń da ìdọ̀tí sójú pópó àwọn afurasí náà gbà pé lóòótọ́ làwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lẹ́yìn tí onídàájọ́ ṣèdú gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tán ló ní ilé-ẹjọ́ ní àṣẹ láti rán ẹnikẹ́ni tó bá tàpá sófin ìmọ́tótó àyíká lẹ́wọ̀n tàbí kí wọ́n sanwó ìtanràn fún ìdí èyí kí wọ́n lọ́ọ́ fi ẹ̀wọ̀n oṣù mẹ́ta mẹ́ta jura tàbí kí ẹnì kọ̀ọ̀kan wọ́n san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà gẹ́gẹ́ bí owó ìtanràn nínú ọ̀rọ̀ rẹ̀ arábìnrin Nafisat Bugey sọ pé ìdájọ́ yìí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n ń tàpá sófin ìmọ́tótó àyíká nípa dídalẹ̀ ìdọ̀tí sójú àgbàrá nígbà tí òjò bá ń rọ̀ àti àwọn tó ń da ìdọ̀tí sójú pópó ìpínlẹ̀ Kwara ó tẹ̀síwájú pé àwọn gbé òfin yìí kalẹ̀ láti má jẹ́ kí àjàkálẹ̀ àrùn gbilẹ̀ ìpínlẹ̀ Kwara àti láti dènà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù àtàwọn nǹkan mìíràn tó léwu ó ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká ti wà nítòjútìyẹ̀ báyìí tí wọn yóò sì máa nawọ́ gán gbogbo àwọn tó bá tàpá sófin